وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته من ìtẹ̀síwájú من tí تفسير bá tẹ̀síro سورة lánàá Ayà tí a ti dúró, ọ̀nà ni ayà 71. A máa tẹ̀síwájú ní ayà 72. Nàá, ọlọ́run ọba ọba ọlọ́run ara ó ń nínú àbùkù àrùn ìṣẹ̀lẹ̀ nípa àwọn ìṣẹ̀lá rẹ̀ lórí wa. Àwọn àjọ̀rá rẹ̀ púpọ̀ tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tí kò fi lẹ́tọ̀ọ́ àtijọ́ tó kú nǹkan ní ìjọ lọ́nà tó ṣe ìṣẹ̀lá wa lọ. Ọ̀rọ̀ nípa ìṣẹ̀lá tọ́lọ̀ sí wa, ọ̀rọ̀ nípa ìdí táà gbọdọ̀ ti pa nǹkan ní ìpapọ̀ wọn lọ́wọ́. Àwọn àlàyé mìíràn ni ọlọ́run máa ń sọ fún wa orí ilẹ̀ náà láti wà. Orí ilẹ̀ náà láti máa tẹ̀síwájú náà ní ìṣẹ́ ọlọ́run náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وأولاد ورزقكم من الطيبات أفمن تعقلون وتؤمنون

bẹ̀rẹ̀ títúmọ̀ àkùránì pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí yóò pẹ̀lú bọ̀ ọlọ́run ọba tó ṣe pé òjò ẹni tó ṣe pé ẹ̀mí sáà ní ìwà ìwà ìyáàmà ọlọ́run bá ń fún ìdí tí a ò lè pa nǹkan ní papọ̀ mọ́ lọ ọlọ́run bá ń Jàhálà níbi ìtumọ̀ rẹ̀ ní ọ̀lápọ̀. Ọlọ́run ọba ìrọ̀lá tó já fún ní látara ìrìn ìrìnàjí ní kábà jẹ́rà wọn nínú ìjọ̀rọ̀ lórí àwọn ọmọ àwọn ọmọ ó lẹ́yìn tí ọlọ́wọ́ bọ̀ sọ pé ẹran láti máa ṣèyàwó ọlọ́wọ́ bọ̀ sọ wípé àǹjẹ̀lú láti máa ṣèyàwó nínú áńfùsùkù ní ìdìrìsùkù nínú ìran ènìyàn bíi ti nínú wọn náà rẹ ọba ti dá àwọn tí máa ń tẹ́lẹ̀ àwọn ìlú ọlọ́ọ̀bá ni wọ́n ń wọ́n ń dá من أنفسكم أزواجا والله جعل لكم من أنفسكم أزواجا Òun àlùkọ́lá ọba dá ìrò èrò ní tiwa, kí wọ́n lè máa jẹ́ ìyàwó wa, kí wọ́n lè máa jẹ́ ọkọ wa, kíkìrà ọpọlọ yìí àgbékalẹ̀ ń tọ́lẹ̀ ń lè ìjọ tọmọ ènìyàn bá wá ń sọ pé èèyàn òwúrò òun fẹ́ mọ́ níyàwó àbẹ́yìn òwúrò òun mọ́ lọ́kọ ẹranko lòun máa fi ṣèrànwó ẹranko lòun máa fi tọ́kọ irúgbẹ́ ẹni bẹ́ẹ̀ ó ti jáde kúrò nínú ìbéèrè ó ti bọ́ sí ìjẹ́ranko torí pé nínú ìjẹ́rẹ́ lọ lórí wa. هناك ولد الله تعالى لكم من أنفسكم أزواجا والله جعل لكم أنفسكم أزواجا الله جعل لكم من أنفسكم أي من جنسهم وشخصهم إلى النبي تبدأ تبدأ ẹmọ ọkùn wọ́n ṣèyàwó ẹmọ ọkùn wọ́n ṣọkọ inú mi nínú àwọn ọlọ́run àtìgbè rẹ̀ lórí ọmọ ta gbúdọ̀ mọ pàtàkì ẹ̀. Wọ́n sọ ọ̀rọ̀ lọ́dún ní ọ̀gbìn Látara wọn ìwà ó bèrè wá ń fẹ́ yìí. Ọlọ́run bá ń pèsè fún yín látara níníyàwó àwọn ọmọ ó ti bí ìgbéyàwó lórí wà áfádà àtàwọn ọmọ ọmọ lọ́dọ̀ àwọn lárúbáwá ṣíbùtù hàfíì àfáà hafada àfbà wọn a máa ṣòkúnyà láàrin wa ọmọ sí ọmọ ẹni obìnrin dábí wọ́n máa ń pè ní ṣíbùtù jámù rẹ̀ yóò mú bẹ́ àfbá ọmọ tí ọmọ ẹni ọkùnrin wọ́n máa ń pè ní àfíì jámù rẹ̀ yóò máa ń bẹ́ àpàdà àbí àfbá ìgbà tó ń bẹ láàrin méjèèjì papọ̀ fúnra wọn àwọn olùmọ̀ ẹ̀sẹ̀ sí gẹ́gẹ́ bí ẹ̀fọ́ àwọn ìfọ̀ àbáà táwọn ọmọ ọmọ wọn súnmà tí wọ́n gbà á látọ̀dọ̀ wọn wọ́n ní afádà níbí yìí wọ́n lè wọ́n ọmọ àwòrán ìgbàlè àwọn ọmọ tí àwọn ọmọkùnrin láti ló jẹ́ afádà àlàyé kan á ń bẹ lórí eléyìí nípa àwọn ogún kúrú ayà síbẹ̀ lórí ayà yìí káfí lè mọ ìyàtọ̀ tó ń bẹ láàrin àwòláàdù ìgbàmí àti àwòláàdù ìgbàmẹ́ nípa òwe ṣùgbọ́n ká tó lọ bẹ̀rẹ̀ ara yìí ẹgbẹ́ ká mú délẹ̀ ọ̀rọ̀ ọba ni wọ́n lọ ìjà ọ̀dá fún fún ní Ọlọ́ọ̀bá ní èrò ń já fún wa. Afẹ́fún tó jà áńlá níbẹ̀ yẹ gbogbo ìgbàjẹ́ bá ti ń jà áńlá. Iṣẹ́ iná ẹ́ṣe nínú àkùnwá ti mú bọ́ọ̀tì òlúwà. Ìwọ́n tí wọ́n tó gbé ọmọ onímọ̀ tó bá ti dájú màjúrù yìí pọ̀ lórí ìtumọ̀ rẹ̀ ọmọ ẹ̀sùn tó kà lápọ̀ wàjá aláìgbòrò wọ̀nà ẹ̀rọ aláìgbòrò ṣùgbọ́n tó bá ti ní jàánà sàmà á bùrù ìjà tó bá ti ní màjúrù yìí lè máa rẹ̀ sọ̀rọ̀ jàhálà ìlànà ìyá oṣù ọjà nǹkan. ṣùgbọ́n bá ti ní lórí ìmọ̀ tó ní ìlú ìdájọ́jọ́ ìtumọ̀ àlápọ̀ lèrè máa ṣe orúkọ láàyè ìmọ̀ tó ní ìlú ìdájọ́ ní wọ́n wá ọjà ara yàtọ̀ ní àkókò ìmọ̀ àjọwájá. àjọwájá yẹn mọ̀ ní ayé wọ̀n lọ ìjà ara yàtọ̀ àjọwájá ní àkókò. Bó o bàbá bá ti tu tó bá ti ń dẹ́nà fún ìlú ga lórí ìtumọ̀ ọ̀rọ̀ àti ti hàn lápọ̀. Wọ́n lọ ọjà ọmọ lọ́pọ̀ ní àwọn ọmọdé ló ń pàṣẹ ara ẹja ọ̀rọ̀ ọ̀gá ló já fún yín. Nínú àwọn ìyàwó yín, ọlọ́run já ìyàwó fún yín. Nínú àwọn ìyá yín, kò ní bẹ fẹ́ ẹranko, kò ní bẹ fẹ́ àjẹ̀mú, ìfẹ́ alọ́run àánú ọlọ́run ọlọ́run tó bẹ̀rẹ̀ bá fẹ́ sílẹ̀ bẹ̀rẹ̀ bá fẹ́ lọ́kọ ìwé ìwé ní ẹgbẹ́ nǹkan ló bèrè bó oníkan ṣe ìdì òun bájá ní wàá lọ nílé àbúkọ àwọn ìlú wàá péjọ kọ́tà nílé ìjọsìn míì ni wọ́n ti ṣe ìdì yẹn wọ́n wọ rẹ́díńgáùn bájá àwọn ìwé ìdìbò kò lọ àwọn nǹkan yìí ákùsù ni lèlìkàríyà lèlìbàṣàríyà lèlìkìtìríyà ó tako ìjọmọ nìyẹn torí pé à ń fẹ́ ìyẹn jẹ́ lọ́jọ́ ìkẹ́ni látọ̀dọ̀ ọlọ́wọ́ àánú ọlọ́run àmì ni ta ọlọ́run bá ní wọ́n lọ ìjà ọlọ́run nínú ara نعم Ọlọ́ọ̀bá ń tún sọ fúnra nínú ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba mẹ́rin ní wípé látara pé ẹni ìyàwó, àlúkọ ọmọ ó ti bẹ̀ jáde kìí sọmọ nìkan wà á fádà àtàrọ ọmọdé ọmọ àtàlàyé fún wa ẹgbẹ́ hápádà òun náà ni ọmọ tí ọmọ òun lájú wọ́n sì lè túnmọ̀ nígbà míì tí ọmọ ọmọ rẹ̀ bí ṣùgbọ́n ní tó gbà wọ́n nínú èdè àfihì ọmọ tọmọkùnrin bí ní fún látara àwọn bàmíìrì àwọn ọmọ orí wà á padà a tún tún láwọn ọmọ orí ní náà káwọn náà tún mọ bí mọ àwọn ìgbìmọ̀ tẹ̀síìrì wa ní kí ló dé táà fi pa méjèèjì papọ̀ bẹ́ẹ̀ ìyẹn túmọ̀ sí wípé ọmọ ọmọ ẹni ọkùnrin ọmọ èèyàn lẹ́yìn ọmọ ẹni ọmọ obìnrin ọmọ èèyàn lẹ́yìn ṣùgbọ́n mọ̀tọ́ mọ ìwọ̀n ọkùnrin ó tún mọ́ ní púpọ̀ níbi ogún ju ọmọ tó mọ ẹni obìnrin dídí ní obìnrin lọ. Èyí ìdájọ́ ogún tuntun ní ìṣẹ̀ríà. Láti rí pé Dàmíì ọlọ́wọ́pọ̀ ọ̀sọ́ pé àwòrán torí pé wálàt nígbà míì lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà tọ́lọ̀ bá lè wálàt nínú Kùránì àtọkùnrin àtobìnrin ní méjèèjì àtọkùnrin àtọbìnrin orúkọ wúni ìdàrí àwòrán àmọ̀ràn wúni ìdàrí àrẹ wà ẹni tá a bí mọ̀wòlú ló jẹ wà lọ. ṣùgbọ́n tá a bá fẹ́ tó fún ya tá a bá fẹ́ gbà ní ọ̀rọ̀ ìbùnú ọkùnrin lè ká obìnrin lè ká. ìgbà tó ní ọlọ́run bá. Ọlọ́run ọgbọ̀n ọ̀sẹ̀ fún wa dá alábàtẹ́ ni máa fi wá jùkú pọ̀lọ́pọ̀ àwòrán àdán onígbàmíì lóbi jẹ́jẹ́ áfádà yẹn àwọn ọmọ tó ma pọ̀lú jù. Ní òkú ọmọ tó ma pọ̀lú jù. Títí ìtọ́lọ̀ wá fi jẹ́jẹ́ ara wọn láti lè jẹ́ ká mọ̀ wípé ọmọ ẹni ọkùnrin ọmọ sí ọmọ ohun ọkùnrin bí ó lè máa gbé orúkọ bàbá bàbá ẹ̀ òbí ma orúkọ tí ó jẹ́ Muhammad ọmọ tí ó bí ọjọ́ ní Ibrahim òun jẹ́ Ibrahim bọ́ọ̀lù Muhammad ìgbà tí Ibrahim wá sí ma òun kọ́ọ̀tù kọ́ọ̀tù lè máa jẹ́ kọ́ọ̀tù Muhammad kọ́mọ̀jẹ́ Ibrahim kó máa gbé orúkọ bàbá bàbá ẹ̀ nítorí pé afádà ó ṣe náà ní dìsíkútù lọ ọmọbìnrin rẹ tó kọ́kọ́ tó bímọ sílẹ̀ ọkọ kò lè dé ọkọ bàbá àyà àti ẹ̀ mo rò tó kí ẹ̀ ìdí nìyẹn tó fi já tí a bá ń sọ nínú ìdájọ́ ogúnmọ́ni ẹlòmíì máa ń fẹ́ ṣùgbọ́n yọ̀mọ̀ ń kí lóde òdòdó àmọ́ gbogbo ìgbà tí ìfẹ́fẹ́ nínú ẹ̀sùn tó bá ti ní bàbárí àbí ń sáń bàbárí nínú ọpọlọ rẹ ọpọlọ rẹ ní nǹkan ń ṣe kì í ṣòfin ọlọ bí ò bá sí iye ọba yìí ló padà wá iye ọdún báyá nínú ogún pínpín ọmọ ẹni ọmọ ọmọ lọkùnrin ó lè lo bàbá bàbá rẹ̀ ọmọ ọmọ ẹni lóbìnrin kò lè lo bàbá ìyá ẹ̀ nínú ìsìn lọ́nà àwọn bàbá kan bí ọmọ ó bẹ́ ọkùnrin ó sì di ọmọ obìnrin òbí méjì lọ́rọ̀ ọmọkùnrin òun bímọkùnrin pẹ̀lú grand child ló jẹ́ ọmọbìnrin náà ó lọ́kọ nínú ọkọ rẹ̀ náà ó náà di ọmọkùnrin ẹ rí pé àtọmọ tọmọkùnrin bí àtọmọ tọmọbìnrin bí grand children ni wọ́n jẹ́ ń bàbá rẹ̀ ọlọ́run wá gbé bàbá mi ò lójú lówó ọmọ dáadáa mọ́ àwọn ọmọ ọmọ méjèèjì lẹ́lẹ́dọ́kù jàǹbá bára jáde láyé ó wá fi ọmọ ọmọ òní méjì ó fi sílẹ̀ ìka jẹ́ ọmọ ọmọkùnrin ìka jẹ́ ọmọ ọmọkùnrin ọwọ́ abẹ́rẹ́ tuntun ṣẹ̀rí àwọn ọmọ ọmọ ọmọkùnrin bí òun ló ogun ṣùgbọ́n ọmọkùnrin tọ́mọdéyìn yìí rẹ kò ní nínú owó rẹ tí wàá lè wúlò tí ọmọdé nínú ọmọ lọ ń bá ìyọ́kọ̀ rẹ̀ yìí àbá rẹ̀ ti rẹ̀ kí ìyẹ́ ẹ̀ka wà tí ààrẹ ìdè máa lè wúlò ẹ̀ẹ́dì lè wúlò èyí ọmọkùnrin tẹ̀ ní èdè yìí tí wàá bẹ̀rẹ̀ àlàyé tí wàá bẹ̀rẹ̀ èdè náà èdè yìí àbá rẹ̀ bàbá rẹ̀ ti láyé má èdè yìí tí ọmọ ìdòwú tó fi tó bá wà láyé ìdòwú ìgbà tí òkúta dáì tí òkúta tó wọ́n ìdòwú sọ̀rọ̀ ayé ìdòwú ó ní wọn ní tẹ̀sí ìmọ̀ ńlá náà nínú ààrẹ ó ní okùn tàbí sára. ìbéèrè kan wàá béèrè ìsọdà kọkọdún ọmọ tí ọmọkùnrin bíi sórí tó kọ ọ̀la ìwé àpọ̀ ọmọ tí ọmọbìnrin ti sílé ọkọ sórí tó kọ ọ̀la ìwé ló ló àbá ẹ̀kọ́ jẹ ẹni kó fún bọ́tọ̀ yà tọ́lá ti lè mú sọ̀rọ̀ àwọn ọ̀gbẹ́ rẹ̀ ìyàtọ̀ yẹn náà ló fi iṣẹ́ ìyẹn náà ọlọ́run ní ìṣe ẹ̀ ló dé dé ta àti àwọn àlàyé yìí ló fi dápé pé wọ́n bá fẹ́ ṣe fi wá discussion debate ìwé àwọn ẹ̀ṣẹ̀ má gbà wípé àìsí bàbá wọn láyé láti dogun tí ọba ti establish lójú kù yẹ lòdì tí bàbá ọmọkùnrin yẹn bá wà láyé lójoojúmọ́ obìnrin wọn tó bá ń bẹ láyé tó bí òdòdó àti òdòdó tó bí àìsí wọn láyé wọn ló fi kọjá sílẹ̀ ọ̀pọ̀ ìlú rárá ọmọkùnrin yẹn tí bàbá rẹ̀ bá ń bẹ láyé kò lè gbogbo bàbá bàbá rẹ̀ ti láyé ẹ̀sìn sọ pé lè gbogbo ẹ̀sìn sọ pé ọmọ ọmọbìnrin ọkùnrin ẹ̀sìn ló sọ má gbogbo lọ́tọ́ sí má gbogbo agbárí gbogbo bàbá bá fi àpúláyà agbárí nínú àlàáfẹ́ ẹ̀rọ ẹ̀sìn wa nínú ọgbẹ̀gbẹ̀ nǹkan ọdún àfikà dúró ti yìí kájú òkú náà láti kí wá níyọ̀ lásìkò tá a wà ní nǹkan tó ń bẹ tá ń pariwo rẹ̀ púpọ̀ lónìí artificial intelligence ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀ àgbàtàwì ìsìnláàrí àti fẹ́ gbèjì ìgbàtàwà náà wọ́n fi ọmọ bẹ̀rẹ̀ artificial nítorí jìnnà débi nínú ọ̀rọ̀ ti wá ju pé bẹ̀rẹ̀ abẹ́gbẹ́ òwe pàtó wá gan ẹ̀ẹ́sẹ̀ níjọ níjọ àpá ìjọba ti táìpọ̀ ló sọ òní ìdí mẹ́ńtọ̀ o ìdí àgbà ìta kankan abẹ́rẹ́ ọ̀bí ẹ̀sẹ̀ tó wà báwọn ọmọ ọmọ ọmọ ẹ̀sẹ̀ ló fẹ́ bla yọmọ ajú pẹ̀lú mẹ́tò dọ́tọ̀ ìpínlẹ̀ bẹ́ẹ̀ tó fún mi ló fi ìgbìmọ̀ bẹ́ẹ̀ tó ti dá àgbọ̀n ẹ̀ ṣùgbọ́n ohun tí wọ́n ti tó ya ní sílẹ̀ ìjọba ẹ̀sìn ló mọ̀ èyí tí wọ́n fi sílẹ̀ fún wọn. nǹkan tó ń lò ìgbẹ́ nìsáàmù hàn láti dájọ́ rẹ̀ kì í ṣe ohun tá a rí báyìí lójú sáàmù ọ̀rọ̀ yìí. ní àpòlò àbáṣí ìgbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sẹlẹbúrẹ́ǹtì ilé mùsàlámù àwọn àfá wọ́n ti gbé wọ́n lára alẹ́yìnbù ẹ̀yìn sálà nùsùs olùdájọ́ olórí irin iṣẹ́ lásán ní ti lọ́pọ̀sì jẹ́ èyí tó bá da nínú agbègbè tó bá tẹ̀lé ọmọ èyí tí yóò bá bá tẹ̀lé ọmọ ká mọ̀ yìí ọmọọ̀tọ̀ gbogbo ìlẹ̀ dúdú lọ́pọ̀sì nígbà àti títà ìṣẹ̀lẹ̀ tó lọ́rọ̀ báyìí. kódà lẹ́nu tó mẹ́ta wọ́n ṣe mọ̀tàmọ̀ conference lórí wípé bóò la ṣe fẹ́ àjọ ti àti títà ìṣẹ̀lẹ̀ lórí kàkàríṣò àdé. ẹ̀dá kòkòrò ẹ̀yìn rẹ̀ wọ́n já náà tẹ́lẹ̀ kan wá lóun ní twenty years òun lọ gbé kódà bá wájú àwọn ìlú ọ̀rọ̀ ìjà rẹ̀ gbogbo ìdílé kàlàgbà ní ìdílé ọkàn ló ti dáàbò wọn yìí jẹ́kí kọ́dà bẹ́ẹ̀ mọ̀ sí kàjé òwe ìdílé rẹ̀ yóò ṣe gbogbo kàkàrúgbà ní ìfìwọ́n lọ. ìmọ̀ wà máa parẹ́ kọ́láṣípò máa lọ mẹ́tọ́ṣípò yìí sí máa jàbáàbù ẹ̀yìn wọ̀ ìlànà kọ̀m̀pútà òní jẹ́ ánúwọ̀ dání. ìjókòó níwájú àbá àlásán máa yẹ ẹ̀ka ìmọ̀ títí ráàyè báyìí máa ṣe ìṣáàtì nínú ìbùkún ìnáwó dárọ̀kà ìnáwó dárọ̀kà tìlẹ̀ ẹ̀yìn ní ìbùkún rẹ̀ ní ìbùkún rẹ̀ kò. ẹ̀mẹ́tì wá gbọ́ báyé tó ń yọ àbùkátà àtìtíjà tuntun àbùkátà ìsì àárẹ̀ ni ìrànlọ́wọ́ lọ́wọ́ ó dún ọjọ́ sí ní tó wá bí ní gbogbo òkú yẹn wá ọ̀la mọ́ọ̀sì ọ̀hún ló kú ìbẹ̀rẹ̀ tó lé. Rìsáàsì tí kò fẹ́tọ̀ ní ìlú àwọn ọdún tí ó tó jẹ́ ìlú ẹ̀ láàrin àwọn ẹ̀kọ́ tó jẹ́ ẹ̀rọ títí àti ẹ̀rí lọ́ba gbogbo rẹ̀ ìtọ́lẹ́tíálì àmì àti ibi tí gbogbo ìpadà lọ níjọ́ kan fáírọ́ọ̀sì ọkàn wọn ni àyíká ìtẹ́jẹ́ ìmọ̀lára láyé torí pé wọ́n ti di gbogbo ọmọ ayé nínú ọmọ àgbè níjọ́ tí mọ́rọ̀ọ̀sì láti wọlé ẹ̀ nígbà tí ọmọ ìjọba ó parí àwọn ọkọ̀ ọbẹ̀ tó lọ ọmọ akẹ́kọ̀ọ́ bí wọ́n ti bẹ́ẹ̀ di bára ẹ̀sìn sí àwọn tó lọ sí ọjà láti wọlé ẹ wà máa bẹ̀rẹ̀ ẹ mà tó yẹ wá. nípa gbogbo ìwọ̀n tó torí pé ẹ̀sìn náà tó lọ́ máa ti di bára ẹ̀sìn sí gbogbo ìwọ̀n ti bára ẹ̀ kò ní ní àánú máa ìrìlé papọ̀ mọ́ isolated life tó ní pé máa ronú lórí ẹ àtijọ́ àtẹ̀lé kí ló mọ̀. kò ní ìbùkátà ẹnu kẹsàn án má ọmọ bí òní sọ̀rọ̀ lọ bàbá ẹ̀. oníkàlùkù gbajúgbà tó lò ó lè náà ní ọ̀pá. bọ́bá kan dáadáa lónìí ta ló máa tó ọ̀rọ̀ sọ́lọ́lá. ìdí nìyẹn tó fi jẹ́ wípé olùdá ti àtijọ́ ẹ̀yọ́ ní pé àwọn tí wọ́n ń sọ pé báyìí tí ìṣẹ̀rí àti sọ wípé ọmọ tó ọmọbìnrin bí òwòrò fún bàbá àyà ẹ̀ tọ́mọ tọ́mọ kùnrin bí ó ti wá gbogbo bàbá bàbá ẹ̀ ó yàtọ̀ síra wọn. bí ìwé ìbára yí ọ ní òde máa gbé ọkọ bàbá àyà rẹ ẹni tó bá gbé ọkọ bàbá àyà ẹ lónìí kì í ṣe àfihàn ṣùgbọ́n èèyàn èèyàn ò tí ì dúró èèyàn ò tí ì pè lọ́sọ̀ọ́sọ̀ ọ̀tọ̀ ọmọ ẹgbẹ́ ọkọ bàbá bàbá rẹ̀ torí pé ń tó fẹsẹ̀ nílẹ̀ ní pé bàbá bàbá rẹ bàbá rẹ nù olùgbé kọ bàbá tó bá ń ṣògùn báyìí níbi báàgì ló ti bàbá rẹ abdulhafiz bin abdullah ahmed bin hanbal níbi hanbal ló kọ bàbá rẹ ahmed bin muhammad bin hanbal ẹ̀sùn ìdáwọlé ó kọ bàbá bàbá bàbá ènìyàn ṣùgbọ́n òun lọ ọmọ ẹgbẹ́ ọkọ̀ bàbá àwọn ọlọ́wọ́ bá ti rí lọ nínú ààrẹ ìgbà tó fẹ́ tò wá bá a ti tọ́jú sí ara sí ó fi ọmọ tọ́mọ òun bí mọ ara ọmọ ẹni òfin ìwọ̀dà alára kan ní ìlú àdúrà gbogbo ìgbà ní ìlú àpáyà náà. Ọlọ́run bá ní àwọn ẹ̀jẹ̀ náà ọpọlọ ọlọ́run bá tún pèsè fún ní àríkù ìpèsè kò jẹ́ dandan wọn tó dówó ọlọ́run bá pèsè fún ní àfọ́ àbùsùn ìpẹ̀tù wọn àlùmọ̀lẹ́ ènìyàn ìṣáàrì kárí jẹ kárí mu ìpèsè ní lọ́dọ̀ ọlọ́run èèyàn lè lọ́wọ́lọ́wọ́ jẹ̀ náà lóbi ó sì mọ́ pa ẹ̀ kò mẹ́ni tó fowó rà àtẹ́tẹ́ dáko kí nǹkan ti sì dà irú ìlú látọ̀dọ̀ lọ pé ìyẹn dáko kò jẹ́ dandan kí nǹkan dídé jáde lẹ̀ irú látọ̀dọ̀ lọ ọlọ́wọ́ bá ń mo tún wá pèsè fún ní ọlọ́wọ́ bá ń mo tún pèsè fún àwọn ìwọ́n ìrètí ní jíjẹ ní ẹnu nínú ìbẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run ọba ní gbogbo ìgbà aláṣọ àlèwò yìí, afẹ́gbẹ̀ ìgbà ti nínú ìrìnlẹ̀ Àdáàbì níbẹ̀rẹ̀ àlàfíàn, wọ̀tàwọ̀tàwọ̀, ọlọ́run ọba ní sáwọn òṣà lẹ́kún fẹ́ gbàgbọ́ gbogbo tá a kà ká lọ yí ìṣàkọ́lẹ́sẹ̀ ìjàmbó kọ́lẹ́sẹ̀ ọ̀yà kọ́lẹ́sẹ̀ afájú ìdá fún yóò ní yẹ́rẹ́rẹ́. Ọlọ́run ọba ní èé ṣe afájú ìdáàkì hamsa bẹ̀rẹ̀ kì í ṣe hamsa fún akẹ́kẹ́ èdè àlùkárí ohun ni kí ló ṣe yí wàtàwí bẹ́ẹ̀ mọ ohun tó tún kàn nínú ọ̀rọ̀ ẹni ní gbogbo ìbẹ̀rẹ̀ tí mo ń kà kalẹ̀ yìí ta ló tún ṣe lẹ́nu ìlú ọ̀rọ̀ afẹ́fẹ́ nípa ṣe nínú òkú ní ọ̀rọ̀ ọba ń fi lọ́dẹ́ tó sàlẹ̀ sí tó ń gbàgbọ́ pọ̀ ló ń pèsè fún tó sàlẹ̀ sí ń gbàgbọ́ pọ̀ kọ́dọ̀ ọdẹ má gbé ọ̀fà nǹkan ní lẹ́yìn ọlọ ọkọ ọmọ tuntun nígbà bẹ́ẹ̀ ẹ̀rọ mú rẹ̀ bí Odò wa jẹ́ sí àwọn àjẹ̀rọ ọlọ́run tó pọ̀ mẹ́gẹ́gẹ́ yìí ẹ̀rọ ta ìlóore tọ́lọ bẹ́ẹ̀ sì lẹ́mà tó jẹra yìí àtàwọn ọlọ́run ọba ló ti wá. Kájọ́ kúrò lórí ara yìí. Àwọn olùmọ̀ wọ́n máa wọn bàtàrí púpọ̀ wọ́n mú jáde lórí ọkùnrin ó fẹ́ ọkùnrin obìnrin obìnrin ó fẹ́ ọkùnrin nínú ìgbà. Wọ́n ní ọlọ́run ọ̀dá ní ááyà àmì tó wà pọ̀ ẹni tó bá lára ìjìnlẹ̀ ló lè mọ èyí mọ́kànlá kan wá ń bẹ tàbí ẹni jáde ń bẹ àkọ́kọ́ kánú ọkùnrin kan ó fẹ́ ọ̀bọ tí àkọ́kọ́ náà gbèrò wọ́n ti tó ìdí ẹ̀ ìgbà tí wọ́n tó ìdí ọ̀bọ rẹ̀ kò sí ń òjúlà ẹ̀tọ́ ọlọ́kọ̀ọ́ lára ṣé tí ọbọ rẹ tí ò bá gbọ́rọ̀ tọpọlọ lẹ́nu ó ti wá àdúgbò fáìlì tó wúlò àbíkọ́ ìyá lójú lórí ìlú. ṣé tí ọbọ rẹ tí bá ń tẹ nǹkan oṣù kí ọkọ kó má sùn náà àbíkó sùn náà tọkọ bá tún máa tún ìdájọ́ ẹ̀ tó bá bí mọ tọmọ rẹ tó jọ ọbọ ṣé yóò dogun bàbá rẹ yóò dá mọ́tà àlàyé. ìdí ni a fẹ́ẹ́ gbọ́ pé àwọn àfa wọ́n ní ẹ̀mí tó bá kú lọ gbogbo ẹ̀jẹ̀ pé àwọn onímọ̀ ètò ìlera àwọn bẹ́ẹ̀ gbẹ̀lẹ̀ta tí ó wípé lọ́wọ́ bí ènìyàn kan lẹ́gbẹ̀ẹ́ a sọ ọkùnrin pẹ̀lú obìnrin bá súnmọ́ ẹ̀yìn tó jọra wọn ní iye tó jọra wọn jáde àtọ̀ ènìyàn kò jẹ́ ti nà sí ìgbà tí wọ́n súnmọ́ nà sí ẹgbẹ́ tí ó bùdọ̀ wọn bẹ́ẹ̀ yẹn súnmọ́ nà sí dọ̀là kò lè dé bẹ́ẹ̀ yẹn súnmọ́ ajá kò lè lóyún ọkà máa ṣe ìlú lóríbú níwájú ọlọ́run káwá sọpẹ́ nìkan lórí ìgbà tí wọ́n wá lọ ṣe ọkọ̀ pàǹtìtì wọ́n wá rí pé ọmọ tó ń bẹ nínú rẹ̀ yìí kò jẹ́ èrò bí ọ̀bọ ló ti rí àwọn àbá wọn ní kí náà ṣe ṣé yóò di ọmọ yẹn lọ́bọ̀ọ́ náà ni àti àtàlù ìtò àwọn àfáà sọ wípé bọ́mọ yẹn ṣe wà rẹ kọ́mọ́tì ìjọba tó kájú ó bí yẹn torí pé láàrin kájú ojú káyà ìjọba ojú káyà gbogbo wa ta jókòó ta ni ọ̀dàjú ọ̀bọ nínú ìyá wa yìí ta ni ọ̀dàjú aláǹgbá nínú ìyá wa ta ni ọ̀dàjú lẹ́gbẹ̀ẹ́ nínú ìyá wa gbogbo ìdìbò àwa pé lẹ́gbàá ó fẹ́ ṣe ti development rẹ̀ ó sì lé ẹ̀ka mọ́ owó ẹjọ́ pé ó di mọ́ nígbà wọn bá wá di kalẹ̀ ta wá rí wípé ọ̀bọ rèé tó ní ìlú agbára lọ́wọ́ sí ìdíkọ̀ ṣé wọ́n ọ̀yá tọ́wọ́ ẹ̀yà yọ̀mọ̀ tó ní ìlú yọ̀ọ́ àlọ́ títẹ̀ bá fún wọn títún fẹ́ sọ́kọ́ ní pé ó lè fi lọ́mú kò ní lè fi lọ́mú irú ọmọ yẹn báyẹn nínú ìṣẹ̀ríà wọ́n fi ilẹ̀ kó tún fún ẹ lẹ́yìn jẹ́ mẹ́ta tí ọba ti fún wọn pa mọ́kànlá ẹ̀dá ìṣe kò gbúdọ̀ jáde láàyè tọ́ba wa jáde láàyè wọn pa torí pé bẹ́ẹ̀ bá fi sílẹ̀ yóò da mọ́sára ọmọ ọ̀bọ. Ẹ wá àbẹ̀rù náà gbẹ́jú lórí ibi gbálẹ́ wá jẹun wà kù sí ìwò ní ó jọ ilé iṣẹ́ èrè ló jọmọ àkùránì jọmọ ìyàwó ìyàwó ìfẹ́ lẹ́lẹ̀. Yóò gba ètò ìṣẹ̀lú nínú ìjà wọn. Àmọ́ ọmọ tí wọ́n rí ẹjọ́ ọ̀yàn àmọ́ nínú àwọn tó kù jọ wọn ó láwọn nǹkan tí ẹ kéré ju gbogbo ìyàn lọ àbójútó ju gbogbo ìyàn lọ ṣùgbọ́n ọ̀gá ṣùgbọ́n ẹ̀fílẹ̀ ṣùgbọ́n wọn dọ́tọ̀ tí wọ́n bá lè ní ìjọba dé ẹ̀dùkà pàmìlò ẹ̀mọ́ pàmìlò ẹ̀yìn sọ ó lè kù sáàtà fún wọn bí láì ọlọ́run tó ń gbé wọn tó èrò tó ń lọ ṣe fún ìgbà ọlọ́run ìbẹ̀rẹ̀ láti mọ̀ wípé kọ́lọ̀ wọn bá ní ká máa fẹ́ ìrẹ́ ìrẹ́ ìbẹ̀rẹ̀ tó tóbi ní ká lè mọ bí ìrẹ́ ìrẹ́ lẹ́rẹ̀ ìbẹ̀rẹ̀ ọlọ́run tó tóbi ni tí ọlọ́run bá sì dákéjì rẹ̀ hàn án èyí ò ní tóbi lọ́wọ́ lọ́wọ́ ilé ìfẹ́ kálẹ̀ bọ̀ lọ sí tẹ́ dínà sí lẹ́ńtẹ́ lẹ́ńdínà sí kálẹ̀ nínú ọmọ mẹ́jọ tó rí ìnàsíjẹ́ márùn-ún ìkájọ ìyàtọ̀ lẹ́yìn ìkájọ ìyàtọ̀ ọ̀pọ̀ padà sí nílùú níbi nígbà èso ìjà wọn ẹ kò ní sí àlùmọ̀wájà wà lọ́nà rẹ kò ní sí rẹ̀ àìsẹ́lẹ̀ rẹ̀ yẹ ni òjò ká mọ̀ tó tẹ̀ra ni bẹ́ẹ̀ bá wá mọ̀ ọlọ́run rẹ̀ ní ọjọ́ nínú àwọn àmì ọ̀nà tí ẹ ti ń ronú sí nínú àwọn ìjẹ̀rọ ọ̀nà tẹ́ ẹ kọjá ara sí èrò ìṣèlú ìṣẹ́ ọ̀nà lẹ́sìn náà ìgbìmọ̀ kẹrìnà bí ìyẹn yìí. Nígbà tó ń bẹ nìyẹn bá padà sọ pé ọ̀pọ̀ ìlú ẹ̀fẹ́ ń ṣe ìyẹn ẹranko lẹ́yìn. Ìgbà ẹranko ló gba ìlú èdè kan tí wọ́n ń ṣe yìí nínú ìjọsìn fún ajá tájá ń wọ ọdún dáhùn tọkùnrin tó wá ń tún ṣe ajá èyí ń fi òní ìgbésí ó ti di ìjẹ́ ẹ ọlọ́pọ̀ tó wà ń bẹ̀ ọlọ́pọ̀ bá jẹ́ ká mọ̀ pé àmì ìjọra ọlọ́pọ̀ là ń lò èèyàn ló fẹ́ èèyàn ló fẹ́ ọ̀ọ́. وجعل لكم من أزواجكم بنين وأخذا Ọlọ́run bá ní àwọn aláàkú dákùn ní látara àwọn ìràwó bẹ́ẹ̀ ń fẹ́ àjẹ́pẹ́ nínú nínú rẹ̀ náà lè sáájú lọ làwọn àbá ti lòdì sí nìka tó ní ó máa sọ wípé ìyàwó mo fẹ́ fẹ́ ìgbà mi ìfẹ́ bí ma ó lè tẹ̀lé o ṣùgbọ́n bẹ́ẹ̀ làwọn àbá tí wọ́n ti ní lọ kù ó ti sọ wípé òfẹ́ bí ma àbúkọ́ tó ní ó lè fẹ́ màá fẹ́ o ìgbà mi ó ń bẹ́ẹ̀ làwọn àbá tí ní lọ ṣùgbọ́n mùbá ó tọ́ olóòwò àwọn ẹbí wọn ṣùgbọ́n nǹkan wọn ó ta tó ilẹ̀ táńtorí ẹgbẹ́ yà àdúgbàkùnrin máa sọ wípé mi ní ìjọ ọmọ ọlọ́dọ̀ rẹ mo bàbá ẹsẹ ẹni pàápàá ti lọ sẹ́yìn ní ẹsẹ̀ ìjẹ ní ti ẹni tó lè rí mọ́ tí nǹkan kan ò lè ṣe ẹrọkùnrin ní ìjọba níyàwó méjì yọ sọ fún ìyàwó àkọ́kọ́ fún ẹbí mọ́ méjì yóò di tó dáhùn bí kí èsì mọ̀ tẹ̀sẹ̀ sẹ́yìn bí wọ́n ti fi ọ̀nà gbogbo náà bá ní méjì mẹ́ta wọ́n ò fún ìbẹ̀rẹ̀ ṣe. ìyàwó àkọ́kọ́ bá yẹn òwò jọ lọ. ìgbàlọ́ ọ̀rọ̀ aṣọ ọlá ìyàwó kejì ọdún kejì kò mọ̀kúrú ni kò tọ́ kó o fẹ́ fẹ́yàwó níbi ìdí ìgbésí ayé rẹ gẹ́gẹ́ bí ọ̀dọ́ kó wá sọ fọ́lọ́mọdé wípé mo fẹ́ fẹ́ ìdìbò lọ àwọn afáàmì. akálàṣe bọ́lá ní tó ti darúgbó tí ò lè bí mọ́mọ́dé èyí ọ̀tọ̀ ṣùgbọ́n wá ń fẹ́yàwó wá ti ṣe kọ̀ǹdíṣàn nítorí ọ̀nìkà nítorí ọ̀ ń fẹ́ ọ ní èèyàn ó tako ìsìnlẹ̀ sáńtorí ẹ̀míyà yà yóò mọ ìsàkó rọ́bọ́kùn lórí ọlọ́kùnrin náà fún wa ìdá wọ́kọ́lọ́kọ́ ní ní àjọ ọjà wàbẹ́ta mi ní ilé àríjà ara pẹ̀lú ìwàmùsá Thank you. Ọlọ́ọ̀bá ní gbogbo ẹ̀mí ẹgbẹ̀ wá lọ. Ọba tó darí láti bí ẹ̀mí kan ní Ádámù. Ó tún wá dára tara Ádámù ìyàwó ẹ̀ látara ọkọ àti ìyàwó yìí ọlọ́run wá dá àwọn ọmọkùnrin tó sí rán àtàwọn ọmọ obìnrin tó pọ̀ ìpìlẹ̀ ẹbí ma tó pọ̀ ìpìlẹ̀ nìyẹn ara àti táwọn àtàkọ̀ntàkùnkù tó bá rán wọn ló lọ́pọ̀ pọ́pọ̀ ìpìlẹ̀ ṣùgbọ́n táwọn orílẹ̀-èdè kan jẹ̀ ní ìsìn ìsìlámítálò tó bá fà tọ̀ kò tún dá lójú. àmọ́ akọ́rẹ́kọ́ láti ilẹ̀ ni wọ́n ní ìlú ìlú ìlú lẹ́gbẹ̀ẹ́ tábìlì táì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní mẹ́ta méjì ní báyìí lórí bí oníkàkùn. mo wá ń bẹ nígbèdè kan lánàá medical doctor ó wá láti sọ̀rọ̀ àwa náà sọ̀rọ̀ pẹ̀lú ojú Islam medical doctor ẹ ń sọ̀rọ̀ nípa àwọn oníṣẹ́ disease àwọn disease tó wà kírẹ́mìkì gan tó lágbára bíi káńtà ọlọ́ọ̀tún sọ ọ̀hún bẹ̀. ó wá ní káńtà ọmú breast cancer àti káńtà ojú ara ọ̀gẹ́ta káńtà. ó ní obìnrin tí over the less than four children over a week at least ní pé ó súnmọ́ tó lápá less than four children. ìgbà tó wá parí ọ̀rọ̀ ni wọ́n á pè ẹ̀wà o ọ̀rọ̀ yìí takura wọn. ṣèjọ́ ni náà ni WHO náà ni wọ́n sọ wípé family size mẹ́ta ni kò fẹ́ bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ agbẹnukọ wọn náà mọ pé báyìí ló ń lọ láǹkà bí wọn tó kọ náà ibi sábàtẹ sọ̀rọ̀ sí ibẹ̀ ni wọn lè fi ọkọ àwọn náà mọ pé kí o béèrè kí o bí ọmọ lẹ́gbẹ̀ẹ́ three children oṣooṣù tó ní láǹkà gbogbo àwọn. àwọn ẹni wọn ti tún sọ pé ọmọ bẹ̀rẹ̀ òṣìṣẹ́ rẹ wọn ò ní sọ̀rọ̀ lọ́bẹ̀rẹ̀ náà ìdíkàtà lè yẹ fún mi yẹn bákan náà kí ọmọ kó wọ́n pèsè lọ́kọ late marriage a máa ṣe kòtà breast cancer wọn ò ní sọ̀rọ̀ àwọn ìjọ wípé late marriage ló bá ẹ̀mọ́ pèsè lọ́wọ́ lọ́kọ. Yàrá ní káńtà ń kọ́ oògùn sí wa yóò fi ọ̀nà ní ìjọba ló fi ọ̀ láti lè gbógun sí èyí tọ́lọ̀ ń gbé kalẹ̀ ìyá tí wọ́n ti ń gbé ìsúlẹ̀ ìsúlẹ̀ náà ní láti mọ àlejò àmọ́ sọ́lá rẹ̀ àmọ́bí ní tàjáwé wọ́ọ̀dù ìwọ̀dù ìjẹ̀lẹ̀ fàí ní ìmọ̀ta àkúrò dídì ní ìmọ̀ rẹ̀ ìyẹn ní ìpìlẹ̀ sàkọ̀ǹtàǹtì wà lè fà mẹ́díkálì àbáwọn rídìtì ní islam gbà wọlé ṣùgbọ́n bá wá sọ ohun títà kọ́ńtáàtì dúdú lọ́jọ́jọ́ ẹgbẹ́ ju ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí òbí máa ń bọ̀ nínú wa àwọn tó lówó ni ẹ̀rù ilé mi ó tó lọ́gọ́láṣí mẹ́ta ìyàwó kan ọmọ kan àbọ̀ ajá ni àbọ̀ ọ̀pàá ẹ̀rù ìṣọ́ ìfi ìkàtòkò inú lẹ́gbẹ̀ẹ́ pé ogún ọmọ wọ́n ma gbánù tí wọ́n lè lọ ọ̀rọ̀ yẹta ọ̀rọ̀ sọ́nà lọ́dà bí wọ́n tó ní ẹ̀wù sẹ̀mí ayé kì í ṣe pé ọmọdọ̀rọ̀ sí owó ń jẹ ọ̀làǹdẹ̀ wọ́n yẹ ọmọ sí social body economic body bẹ́ẹ̀ bá wá náwó lórí ọmọ tí ọtí tẹ̀lé máa mú sí àbára akẹ́rẹ́ tẹ̀lé máa kó fún àbí bẹ́ẹ̀ tẹ̀lé máa rà ní ìbòrò lẹ́yìn kí kí lẹ́yìn rẹ̀ sí ìbá pẹ̀lú. gbogbo àwọn nǹkan wọn ní ẹgbẹ́ ká padà sí ìròyìn Islam lọ́la àwọn bá ti sọ wípé wàjà alálá fún mi láti wá àjẹkọ̀ọ́ bá ní ìwọ̀n àwọn àgbà. Ara ọba ní àwa la tún pèsè fún ajá fún yín látara àwọn ọmọ táwọn ọmọkùnrin ní kẹ́ ẹ máa lọ́mọ ọmọ wọ́n tún máa wà nípò ọmọ yín. Èrú tó bá bá tún ń kí ọmọ tó èèyàn bí máa kí ọmọ ọmọ náà. Ìgbà tí wọ́n ń ka iye ọmọ àpá àwọn amúgbùnú náà ní. láti àwọn ọmọ ọmọ náà ma tó lé lọ́gọ́rùn ọkọ̀ àmì náà bàbára ń lọ nípa ànẹ́bì ọmọ fún ànẹ́bì ọlọ́ni wà ní ìlà bí bí bí ọlọ́run sí ọmọ ọmọ ọmọ rẹ̀ ọkùnrin ìyá tí wọ́n ti jẹ́ ọmọ ọmọ rẹ̀ ọkùnrin ní àwọn ọmọ tó lọ súnmọ́ ọmọ tó bí ọmọ tó mọ bìnrin ẹni sí náà ọmọ èèyàn ní ìlú lálà kò lè gbé kọ bàbá ìyá ẹ̀ òun ti ṣe wà nínú ìlú ní ìgbẹ́ fẹ́rẹ́ láti ọmọ rẹ̀ náà ni àmọ́ kò lè gbé kọ rẹ̀ gbogbo àwọn nǹkan yìí lòfin ẹ̀sìn yẹn dún yóò dàrú mọ́ ara wọn. Ọlọ́run bá tún pèsè fún ní àwọn nǹkan jíjẹ àwọn nǹkan mímọ́. Ọ̀rọ̀ ọ̀gá ní pé lóde ẹ̀fẹ́ ti jẹ́ nígbàgbọ́ nínú ìta. Lẹ́nu àwọn òṣà ní ìjọ ẹgbẹ́ gbàgbọ́ ju ọlọ́run ọba lẹ́nu. Lóde ẹ̀fẹ́ ti ń ṣàìmọ́ orí tán ìgbéra tọ́lọ̀ ọba ṣe kò ní gbèsè pẹ̀lú ntí o da ní lẹ́yìn sí ntí o bọ̀ ní lẹ́yìn sí ntí o mọ bó bọ ara ní àtẹ̀jú ara ní tó tó bẹ̀rẹ̀ jọ. ọlọ́run ọba ní èyí ṣe tẹ́tí ń ṣàmúlò lórí ìjọra ọlọ́run ọba ṣe fún ọlọ́run ṣe olè nínú àwọn òṣìlówó tààbíìn àlùkùránì òṣìlówó tààbíìn àlùkùránì sáì tí kùránì máa ń lò kùránì expression tí kùránì tó máa ń express your bí tó máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀ táàmì yẹn ọ̀kan náà ni àtẹ̀sí àfiwé òwe kí ni tó túmọ̀ ó lè sùn mọ́ wa ó lè tètè yé wa tí ọmọ tó nínú ọlọ́dá bí ń túbọ̀ ọlọ́dá ń sọ pé èyí ni káàkì èyí ni káàkì kámẹ́sì lòtà ọlọ́run tí wá ní ẹ̀dá ẹgbẹ́ tí ń bu àfiwé tẹ́sìmà àfiwé kàlákàlá wípé olówó àtẹ̀rí ìjọra ọ̀rùn kẹ́rù sọ pé ìwọ́n máa fi owó dọ́gba pẹ̀lú ẹni tó ní ilé iṣẹ́ ìwà aláàbò pọ̀ sí kẹ́rù máa fi wọ́dà sí ẹ̀dá kù ìlú apalẹ́ ìlú ọ̀gá ìlú ti ta ọdún twenty five million bọ́bá wa sọ yọ ìjọ ìlà ọlọ́run kí ló ní ẹ̀ ní wá gbèjì ní ìlú rẹ̀ ìtọ́kọ́ ní ẹ̀rí fún olórí àbúrò àti ìfọ́lẹ́ ẹ̀rọ àtúlé ọlọ́run ká rẹ̀ ní. ọlọ́run tún fẹ́ mú àwọn àtúlé míì ó tún fẹ́ mú wọn wá kátó lọ síbi àtúlé anábíwá Muhammad sallallahu alaihi wasallam nínú àdúgbò àfọwọ́ àwọn mùsùlùmí anábìlú أن الله يقول لعبد يوم القيامة ممتنا عليه tó bá dúró gbéga ìlànà tọ́lọ̀ bá ti pèlá síwájú ìrà ẹ̀ pàápàá jùlọ àwọn ìṣe tọ́jọ́ bá ti kàn wọ́n ọlọ́ọ̀tẹ̀ láyé ó jẹun ó gbádùn ó ọlọ́pàdé ọlọ́run lẹ́nu tí ikò lẹ́nu tó pa nǹkan ní ìfọ̀mọ́ rẹ̀. Anábìnú tó bá déwájú ọlọ́run tó kó dàtò àmọ́, ọlọ́run ó máa sọ mẹ̀rìndínlẹ́n ààrẹ yìí lẹ́nu tọ́lọ̀ ó máa sùn ìrìnà. Tọ́lọ̀ ó máa sọ wípé Alam Oja ìlú Alam Oja ìlú Ọlọ́run Èmi mo mo tó nílò ọ̀sán àti àtúnṣe àtúnṣe. Ara òkúrú mo fún ọdún láyé púpọ̀. Ipò ńlá ńlá ńlá ló dì í àbí mi ṣe bẹ́ẹ̀ fún ọ. Ara pòtọ́kìlì lẹ́kẹ̀rẹ̀ kẹ́yìn lẹ́yẹ sílẹ̀. Ẹ̀sìn ìwé ìlú kan nígbà tó wọ̀ láyé. Kẹ́kẹ́kẹ́kẹ́ rẹ̀ òun àbúrò ni. Bákan náà. وعذاب كترأس وتربى مسمى الجوال الذي àtúbẹ̀ ló tún yọ̀dá níbi ìdarí ọ̀dá ọ̀dá ọ̀dá ọ̀dá. Ẹni tí ẹ bá bẹ̀rẹ̀ tó. Ibi tó kú ọ̀ ló ń náwó. Àbí mi ṣe bẹ́ẹ̀ fọ́ bọ́mọ ìlú ìlú ọ̀dọ́ ìlú torí pé gbogbo òjẹ̀rá bọ́rọ̀ wọn bá ṣe fún wọn kò fún wọn lọ lọ́dún jẹ́ pé gbogbo òjẹ̀rá bọ́rọ̀ wọn bá ṣe fún wa yìí àròjọ́ lórí ẹ̀ láti alùmọ̀lá ọmọ ìrìn àmìlìmọ̀ ọ̀rọ̀ ọ̀bá ní dájú lápá gbogbo òjẹ̀rá bá ṣe fún láàbèèrè ojú ìjẹ̀rá ni báwo ló ṣe lòó ọpọlọ ìbẹ̀rẹ̀ ní báwo ló ṣe lò ó ọpọlọ lè mú ìwé tí ń ṣe yàwó yàwó ọ̀sọ̀ níwájú ọlọ́run ìdíjọba ń dúpẹ́ lè mú ìlọ́pọlọ tó fi ọpọlọ rẹ̀ sí lọ tó fi sáré ṣe níbi tó fi ń sọ sí ẹ̀sìn lọ́wọ́ abẹ́ tọ́lá wọn bá fún ọ ìbẹ̀rẹ̀ ní bọ́ọ̀ bá mọ nígbà ọ̀la tọ́lá lọ́wọ́ bó ṣe wá jẹ́bẹ̀ra yẹn ọ̀rọ̀jọ́ lórí ẹ̀ bó o ṣe ó àkéèkì ọlọ́run mọ obìnrin tó kan èèmọ̀ rẹ ó sọ tó kọ́ra rẹ òde jùlẹ ìyàwó tó fẹ́ ní àrà ìwọ náà ó sọ sí ẹ níwájú ọlọ kó tó wá rí pé yóò bọ̀ ní kálukú rẹ̀ torí pé ọ̀rọ̀ tọ́lọ́ wọn bá sọ ní àbí ìlànà ìgbéga lórí ìjọba yóò béèrè báwo ló ṣe lọ báwo ló ṣe lọ ó ti ti bá wa ó sì mọ̀ ìwà tó ti fi ṣe ọ̀rọ̀ yìí àti tó wà lórí wa ṣùgbọ́n náà yìí ti fi wa táwa náà ló ṣe lọ ọlọ́run ó béèrè gbogbo yẹn ìdí ni ìyàtọ̀rọ̀ ọba ti sọ wípé afàbí ń gba fún ìlú ìrìnà wà ní ìrìnà sí ìlà ìyà òun ويعبدون من دون الله Ọlọ́run bá yàwó ènìyàn síbẹ̀ síbẹ̀ wọ́n tún ń dọ́kùn fún nǹkan míì. Wọ́n tún ń pe nǹkan míì ìdáàdà nígbà ní àlejò sí dùhà, dùhàù nígbà ní àlejò sí ìdáàdà. Ó bá mẹ́bí sọ pé àdùhàù ìdáàdà. Níbo ni wọ́n tún ń pe nǹkan míì ọmọ ìrẹ́ tó ń kú nǹkan ní wọ́n tó nǹkan ní lẹ́yìn ọlọ́ Àwọn nǹkan tí ẹ̀ lè dáwọ́ jù láti sẹ́nà. Mo ò tó bẹ́ẹ̀, káwá ní tàbí olókókó jù ọ̀rọ̀ láti gbogbo jẹ́. Àwọn nǹkan tí ẹ̀ lè dápá kí òjò rọ̀ láti sẹ́nà bẹ́ẹ̀ ni wọn ò ní kápá irúgbìn ó jáde láti mú ilẹ̀ ó fi dáwọn ọmọ ẹgbẹ́ ìfún ìyẹn. Ọlọ́run bá ṣe òjò òkè nínú. Torí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ta bá ní láwọn tẹ́jú ìfẹ́jì sí lẹ́rí láti ṣe òjò ní. Wàbí sábà ń rí ìfẹ́ wà máa tó àdúgbò wọn. Gbogbo jẹ́ tí lọ́pọ̀ ayé tó jẹ́ nǹkan mèrè mèrè ayé tọ́pọ̀ náà ní Júmà. Òjò ní ó rọ̀, tírúkú ó fi jáde, ẹ̀ẹ́dẹ̀ tó òjò ní ó rọ̀ sí, ẹ̀ẹ́dẹ̀ ìrẹ́bẹ̀, òjò ní ó rọ̀ sí, ẹ̀ẹ́dẹ̀ ìṣú, ẹ̀ẹ́dẹ̀ àmàmà, òjò ní ó rọ̀ sí ọ̀gá nìyẹn rọ́bà òyìnbó rọ́bà tí di rọ́bà ẹrin àwọn onímọ̀ àwọn tí ẹ̀sùn sọ pé gbogbo tí ń lọ jìnnì nínú ìbẹ̀rẹ̀ náà pọ̀tọ̀pọ̀tọ̀ òjò gbogbo ẹ̀ náà ló tara jọ lóbìnrin òjò náà ni láti nílé wa ti sọ́nà irú ìfúnfún ọ̀pọ̀lọpọ̀ ńlá àti ìṣẹ̀mí òjò wọn ní kó gbogbo ẹ̀ wá ó ti bá lọ já ó parí fọmọ nìyẹn ní ẹlẹ́lẹ́ ọlọ́run ọba ní àwọn òṣàfẹ́ ń sì lẹ́yìn ọlọ́run ọba àwọn olùdárò jù láti sọ́mà ní ọ̀sẹ̀ èdè tí ó dùn ó jáde láti inú ọ̀rọ̀ tó ń bọ̀ Ẹkùn rẹ̀ tó máa ń wo olùdájọ́ ìpàtàkì nínú ẹ̀. Ara ọba ní mo tún fún ẹ̀wọ̀n tó bẹ́ẹ̀. Ìgbọ́nà ọba tó dá wá mọ̀ tó bá ṣe tẹ́ yìí ẹlò nílò ìmọ̀. Dọ̀lá ẹlò ní ìgbàlódé tàbí God of Thunder. Small key God of Thunder. Àgbélé lọ́la ọlọ́run ètò onílé Ọlọ́run ọba ni ọlọ́mọ gbogbo àwọn ọgbẹ́gbẹ́ ẹ̀ṣẹ̀ yìí ọlọ́run ẹ̀ṣẹ̀ ìlú rẹ̀ mọ́ ọ̀rọ̀ ní ohun tó bẹ́ẹ̀ ní ohun lè ṣe wàlá tẹ́tẹ̀rí nígbà al'amsal al'anjal ẹ má wà nǹkan ọlọ́ ẹ má fi ọlọ́ al'amsal látara mẹ́sàn ní sùúrù ولا تجعلوا مما ولا تجعلوا مما للأمثال أما لو أفضل فلن قلبوا Bẹ̀rẹ̀ sí ẹ̀ńsọ yóò bá yẹ ní ọlọ́run bá mọ̀ tó sọ. Ọlọ́run gbogbo ń wá ẹ̀yìn sọ pé tàn lójójú ọ̀rọ̀ èyí tá bẹ́ẹ̀ bọ́ lójójú ó dá Ọlọ́ọ̀bá ni wọ́n lọ wọ́n àyà pẹ̀lú nínú mọ́. Ọlọ́ọ̀bá ni èwo lórí èyí, èwo lẹ mọ̀ ń bẹ̀, ẹ̀kọ́ wo lẹ ẹ̀kọ́, tẹ̀sí papọ̀rọ̀ lọ. Wọ́n lọ́rù lọ́jọ́ ìrìnà wọ́n àyà àlábù. Ọlọ́ọ̀bá ọba lórí pàápín gbogbo ìmọ̀ wọ̀láì àbòsílẹ̀ ẹran ni wọ́n ṣe ní akadẹ́mì tí gbogbo ẹ̀rọ bá pẹ̀ jọ tẹ́ńtọ̀rọ̀ lórí ìkankan tẹ́ńtọ̀ amára ní lọ́wọ́ ẹ̀ńtọ́ wá jẹ́ pòfẹ́sọ̀ kan ṣoṣo láàrin ní ọwọ́ ní gbogbo ẹgbẹ́ ẹgbẹ́ òòrùn jẹ́ bó ṣe rí rè jẹ́mọ́ ìsàmú ìdàpọ̀ kódà tó gbogbo ẹgbẹ́

wọ́n lè jọ fún ilé nǹkan báyìí wọ́n fi sí yẹ kúrò. ṣùgbọ́n nínú ọkọ̀ ojú náà ló lè yẹ owó àwùjọ. ìgbà tí wọ́n padà lọ nígbà míì tá a bá ti ti sọ̀rọ̀ kọjá màá sí ìyẹn kọjá màá máa sọ̀rọ̀ tó lè lókùn tó padà. Ní òòjọ́ ìsọ̀rọ̀ àmì òòjọ́ ta ni ó fi ọ́ pé òòjọ́ ṣíṣe ẹ̀jẹ̀ mú òkè àtúntì èyí ni ìròyìn pé wà mẹ́ta lọ́wọ́. Wọ́n bá sì ní lọ rìsẹ́ǹtì ta ni ó sọ pé tí n bá sọ pé mo fi sí láì sí ilé rọ́ọ̀bù náà ní ìjọ kò sí ẹ̀jẹ̀ kan lọ́sọ̀ wípé kí ló lè lò ìjọ. Kódà kan fẹ́ ìfúrúfù láì rọ́ọ̀bù ayọ̀. Kí ni wọ́n rẹ̀ fẹ́ẹ̀sì mọ́ lára òun náà ni ìrírí jíjíde ìmọ̀ àtẹ́jọ orí ta ló wá gbàgbà tọ́lọ ta ló ní màtọ́lọ kí ní jẹ́ ìrírí lọ́dọ̀ ọ̀tọ́lọ kí ló tó tó tọ́ àgbẹ̀ ta ló ní ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ ìrọ̀lẹ́ àti àbáwò níwájú ìbẹ̀rẹ̀ ìrọ̀lẹ́ ìdí ìyẹn tó lọ́dọ̀ pé wà láyà ṣẹ̀kù alẹ́ ìtàwọn olóṣèlú ìjẹta ọlọ́ ní ìtàwọn olóṣèlú ìjẹta olóṣèlú ìjẹta fún ní wà láyà ní ìlú ìlú àmọ́dá Ẹkùn gbọdọ̀ tó Àwọn ọba ní kò ní tó èlú ni mo ní wà. Ọ̀rọ̀ ni lẹ́gbúnlọ̀ gbọ́, èmi ni mo bá ti yẹ mọ́ máa ń mo bá ti gbogbo ìjà sí. Bọ́bá alágbá rẹ̀ tẹ́ẹ̀sì mọ̀ ìjẹ́ náà ló sọ lọ́nà. Ìjúmọ̀ sọ ọ́ lè mọ́ra ìsì, ìbá àlè takò wọ́n Ọlọ́run ọba ní ilẹ̀ ọlọ́ èyí ni mo ní ìmọ̀. Èyí mọ̀ ń sọ orí omi omi nígbà nípa tí mo sọ fún mi. Ọlọ́run ọba ní gbogbo ń fẹ́ rí fẹ́ ó ń gbé pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ipe gbogbo ọjọ́ bá ti sọ pé ọlọ́run ti báyìí gbàgbé ìpìlẹ̀ ọjọ́ tó ti ti ìlú gbèsè jẹjẹ. bí o bá ń yí ọ dáadáa ọpọlọ rẹ ní nǹkan mú ìmọ̀ ọlọ́run fún sọ̀rọ̀ orúkọ òun ló dáyé òun ló sì mọ̀ ní ti bẹ́ẹ̀ àwọn àgbà kan táàpù dájú ní ọlọ́run wá fẹ́ mú àfiwé wá táàkì ìmọ̀ wípé ìtọ́lọ̀ ọba ń sọ ó dá làákàyè wa láti fẹ́ wa pẹ̀lú ẹ̀ ọlọ́run ń lọ ọba ń lọ Thank <laughs> you.

ọkàn wa ni mọ́tẹ̀ nígbà ọlọ́run ẹgbẹ́ ti má pẹ̀rẹ̀ àti wíwá fẹ́ fi mọ̀ pé àwọn iṣẹ́ ìròyìn yìí pẹ́ta ọlọ́run ọ̀la ni bẹ́ẹ̀ bá ọlọ́run ọ̀la ni ọlọ́run ọ̀la ni ẹni tí láti ìrọ̀lẹ́ ìṣẹ̀ gbọ́ àpẹẹrẹ ẹrú tí ń bẹ lábẹ́ pápá olówó ẹ̀ mọ̀lúta ẹrú kan ó ń bẹ lábẹ́ pápá olówó ẹ̀ òdòdá nǹkan ẹ̀rú tí òdòdá nǹkan ẹ̀rú fúnra ẹ̀ àti tó gbà lòdìdá àpójú omi ẹ̀rù ẹlẹ́wọ̀n tẹ́lẹ̀wọ̀n ìdá nǹkan ẹ̀rú ìjábá ní kó ṣe ní òṣèlú bí ó ti rẹ̀ ìdájọ́ lọ́wọ́ ní ìyàwó rẹ̀. Kò lè kò ní freedom bẹ́ẹ̀ náà ni ẹrú ọlọ́wọ́ bá ní ẹrú àpéjú ẹrú yàrá kojú ìyàrá aṣọ yìí tí o lè dá nǹkan kan ṣe fúnra àti tó gbà rẹ̀ ta lọ́wọ́ olówó ẹ̀. Àti bàbá ọlọ́wọ́ èyí tó ṣe wípé dúkìá lọ dáńtì rẹ̀ rẹ̀. Ọrọ lọ nǹkan ẹ̀dùn lọ oko lọ tí ò lóǹkà owó wọlé ní gbogbo ọ̀nà tí ẹ̀fẹ́ ti wú ẹni yẹn ẹ̀fẹ́ ti wú ẹni orí tó ṣe pé èlò dáǹtẹ̀ kẹfì àti púpọ̀ ìyọ̀ǹda bàbá olówó ọwọ́ ọ̀dà ló fẹ́ gbà Ọmọ àwọn ọlọ́run tọ́lọ bá mú àkójú ewá ní tó tún já ọlọ́run ní kì í ṣe wà rámù. Rí kíkọ náà ṣàmì ọ̀rọ̀ tó ná ló fi lówó rẹ o. Ṣẹ́ni ìṣẹ́ wá fún ìyá yìí, ó wá máa ń ná ní kọ̀kọ̀ láti fi sàánú àwọn èèyàn ní gbangba ó máa ń yan láti fi sàánú èèyàn. Ẹni tó di owó tó ní ìdìbò pàyọ̀ǹda ìbò lórí owó ẹ̀. Bẹ́ẹ̀ ẹ bá ti fẹ́ ìtọ́ra ẹ̀sọ́ fún mi. Nítorí ó mọ̀ àbí kójọ́pọ̀ nǹkan ló ní òun. Ṣùgbọ́n àwọn bá ní láàárín ẹni tó jẹ́ ẹ̀rú tó ń bẹ nígbèdì tí kò lè dá nǹkan kan ṣe fúnra ẹ̀ àti ẹni tó lówó lọ́wọ́ tó lè kọ́ ìwé ní dúkìá tí ń mọ oṣù ewu ọlọ́wọ́ bá ní tí wọ́n jọra wọn. ẹ̀yìn ọlọ́run ẹgbẹ́ sọ́kọ lọ wọ́n jọra wọn. kí ni òwe bọ́lọ́wọ́ bá ń pa nígbà yẹn ọlọ́run lọ́ba tó ní gbogbo nǹkan tó lọ́rọ̀ tó ń mọ bó ṣe àwọn ìta yìí ní èlé bá nǹkan kan tó ẹgbẹ́ ẹgbẹ́ nípa bíbẹ̀ bá ṣe ilé ẹ̀sìn ìwé wọlé òyìnbá wọlé. Òòtà òòlè dájẹ́ bẹ́ẹ̀ ti fi lẹ́nu òòlè lánú. Ó ṣe wá jẹ́ pé òun lágbára lẹ́gbẹ̀ẹ́ ẹ̀sẹ̀ ọlọ́run tó ṣe pé ọba àti ìléèwé olólọ́lá olómi kò olómi ń jẹ nínú ẹ̀yẹ ọlọ́ọ̀dá máa lè rẹ̀ àwòrán ọlọ́ọ̀dá ní tó jọra wọn bí. Ọlọ́wọ̀ bá ní ọ̀pọ̀ ìlú mi. Ọlọ́wọ̀ bá ní mo dúpẹ́ lọ́wọ́ ara mi mo tó ìtumọ̀ ń gbéra mi. Ní ò bá yé ní ó yé mi, ìgbòlá ní ìṣẹ́gbẹ́ àwọn ọmọ. Ọlọ́wọ̀ bá alhamdulillah. Àfọwọ́ ọlọ́ọ̀bá tí ọlá rẹ̀ já ọlọ́ọ̀bá lè gbólóhùn alhamdulillah láàrí láti lè gbé káwọn wípé ọ̀rọ̀ ní ó kí ẹ̀ kò ní ọ̀rọ̀ alhamdulillah gbogbo gbogbo àmì kí àwùjọ wúrú tí kájọra wọn ẹrú àpolówó ẹ̀ bí olówó ẹrú òkú máa ná owó tó ní pé ẹrú tó bẹ̀ ọ̀nà ẹni bá a dá ní sọ̀gbó kò rí ìjọba ẹni bá a pèsè fún ní sọ̀gbó kò rí ìjà pèsè lẹ́yìn ní ọba tí ń dá ní ní pèsè fún ìlà fún òwe ni ọlọ́run bá pa fún wa ń bẹ̀rẹ̀ ọlọ́run bọ́ wà náà alhamdulilá ọ̀pẹ́ ẹ̀mí ìdílé ọlọ́run ọba. ọlọ́run bá a ti sọ́tò náà ọ̀pọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn òtún yé wọn náà. Láàrin ní àwọn tí wọ́n ń jẹ́ àwọn aláìsíké tí wọ́n ló ń jẹ́ ìpínlẹ̀ àwọn láti ní yé wọn lábúrẹ́ lọ́sọ̀ lábúrẹ́ lọ́bọ̀ lábúrẹ́ láwọn tí wọ́n ń mọ̀ èrè Màríà tí wọ́n kọ̀kọ́ torí kalẹ̀ mú ìkàkà náà ni àtẹ̀jọ́ burú kalẹ̀ lórí ìjàmbá àtẹ̀jọ́ burú kalẹ̀ lórí Màríà àtẹ̀jọ́ burú kalẹ̀ lórí ìṣẹ́yìn ìkàkà náà ni wọ́n wọ́n kò yàtọ̀ síra wọn báyìí a kò sáré ọ̀rọ̀ Thank you. Aláàbá ní ó ṣe ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ni síbẹ̀ síbẹ̀ náà wò mọ́. Ọ̀rọ̀ ìwé wọn, àìmọ̀ta wọn ti ń sáyé, ìwé mọ́ta ìmọ̀ta rẹ̀ pàdé ọlọ́run. Ẹ̀yà tí wá láyé. Ẹni tó bá gbé àìmọ̀ta pàdé ọlọ́run tó pa nǹkan ní ìpọ̀mọ́ lọ, tó fi nǹkan ní ẹ̀rọ tó lọ sí pàdé ọlọ́run tí èèyàn tí a fi ń sọ ìdájọ́ náà ọlọ́run ló ń lò sí ìkànnì wa. ọlọ́run ti dé ká mọ ọlọ́run lọ́rọ̀ ó ti dé ká mọ̀ kọ́lọ́ nìkan là á kù olùkan là á pè olùkan là á wárí sí olùkan là bẹ̀rù àbẹ̀wò tí ó wà bá mi káàkiri tó gbogbo ìrìn ẹ̀jẹ̀ kù yìí fún ìkànnì rẹ̀ ọlọ́run ló ń sọ ìkànnì wa. mọ̀jìnlá lérè mọ̀jàwá láàrin mọ̀jìnlá wa ìwà ìbáàlù láyé ìwé ìtàkùnjà dáadáa ní afẹ́lú ìsìlámù lẹ́jà àtẹ̀bọ̀ ọ̀dọ́ lẹ́kọ̀ọ́ ìwà ìṣòro ọ̀rọ̀ ọ̀kan ló bá wọ ọ̀sánná ara ní ìlú Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ ìṣẹ́lá wàhálà àárín ìlú ìwọ̀nbí ìṣẹ̀lẹ̀ ọjọ́ ti lọ wọ́n ti rán ilé tó amọ̀ ìsọpáàtì lọ́sì ní ìgbàgbé lọ́sì wà ní ìṣẹ̀lẹ̀ àmójúgbò lọ́sì bí àṣà àkúrẹ́ láti mọ̀ ní ilé ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ lọ́kọ̀ ní ìdílé lórí ìgbà ẹ̀fà fún adé lágbára láti mọ̀ ẹ̀kọ́ ìmọ̀síwé. Lọ́kọ̀ lọ́kọ̀ ọba tó lọ ògbọ́dọ̀ fún àwọn aláṣẹ yìí ìgbà ẹ̀fà fún alágbára ẹ̀dí kájú rẹ̀ àti dáàbì ti ẹ̀kọ́ lọ. Kò tó ìtó kéré kò lè fi ọgọ́fà ju gbogbo àwọn bílíọ̀n tó mo ti ìjọba bá ti lè ra kọ́dà kó fún wa ní kò kí ló ìjọba lágbára èyí àyè yóò rí láti ó ti tó òkú yóò ọ lẹ́yìn kó jẹ́ ní ìlànà ó tó ń bọ̀ tí ìbá ti rí sí àwọn ọba àwọn àwọn sáà èyí tó ní ẹgbẹ́ ọdúnjẹ ọ̀la kọ́mọ ìgbìmọ̀ sí tòkọ́lọ́ tó lè rìn àti ọ̀pára ọ̀dáadáa náà yóò fi rí àkàn yí àwọn tó rí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kọ́lọ̀ tó fún ọ̀rọ̀ ọlọ́sàn ìpàtó ìpàtó tó ń sá ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ náà fún àwọn tí a bá zero five one nine nine three four four five nine GT bank dáhùn súnmọ́ islamic foundation mọ́ zero five one nine nine three four four five nine GT bank dáhùn súnmọ́ islamic foundation mọ́ ìrọ̀lẹ́ sùnmọ́ àyàtàlá yóò wọ́n tẹ̀lé ìgbàlejò sí ọwọ́ ìkọ̀ọ̀kan wa. Olóògbé ọlọ́run ní ká bá ń lè rí láti yọ̀ra àwọn àmọ́ ìpínlẹ̀. يقول لهم قولي ولكن ثم لم يسمع ليه كان بني الإسلام سواء سواء wọ́n ti ní ìdájọ́ ọmọ tí ìyá rẹ̀ pa láti pé òun fẹ́ kó ra ọkọ̀ tí wọ́n fi sí òun fòun tó mọ òun ní ọjọ́ ìyá rẹ̀ lọ́gbọ́n bàbá ìdí àfẹ́ òun nìyẹn èyí ẹ̀mí wáyé lórí ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ lórí ìwé ìwé tó tẹ́lú àbí màtíì àbí láti tọ́ lọ́bá yàrá ọdún sí ìnàkọ́ lọ ìyàfẹ́ lọ sí màtíì yòókù ìgbà àtàlẹ́ ìjọba wà lórí àwọn ọ̀gá bàbá àwọn ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ súnmọ̀ ìgbòríkà kéèyàn ọdún tó ní láàrin tó ní ọdún ọjọ́ ìgbé wọn ti gbé àárẹ̀ rẹ̀ kalẹ̀ tó bá yẹ pé ní súnmọ̀ ìyàpá àwọn láti lè rí àfọ àwọn ọmọ ìlú òkè ẹni tó bá ṣe àṣọ pé tó ṣe gbúgbó ṣùgbọ́n kì í ṣe àmì pé súnmọ̀ àbúkọ ìyẹn dá ju ẹni yìí lọ lọ́lọ́ lọ́la ní ọ pẹ̀lú báàbò ìgbàgbọ́ báàbò ní ààrẹ ìgbàgbọ́ yọrọ yọrọ. ó yẹ kó ní wọ́n gbà pé wọ́n dá ọ̀rọ̀ ìpè ìbílẹ̀ wọ́n ní àlejò ìjọ pa lẹ́síbẹ̀ yọrọ yọrọ sọ́dọ̀ ó fi kọ́ra kan. èyí ń yà á ṣe òní ìdílé ọjọ́ ìyá àtà àbúrò ìfà èyí tó bá dé òní ìdílé ìyá ọ̀ọ́mọ gbèsè yìí ọ̀pọ̀ lọ́wọ́ sọ ọjà àìrè nígbà tó kàn sí sáàmà ní gbèsè láì ní ọ̀pọ̀lọ́ kọjá àwọn oníbẹ̀rẹ̀ ilé ìwé wọn lọ ní kí ni ìdájọ́ ọmọ obìnrin tí ń jẹ́ orúkọ ọkọ rẹ̀ àbí orúkọ àbí ọkọ àbójútó orúkọ bàbá àti àti orúkọ àbọ̀ ọ̀pọ̀. Nínú ṣẹ̀rí àìsílá, kíkó wọn ní ọdún ọkọ̀ ọ̀fẹ́ àbọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ àfẹ́. Olùrẹ́ tó ń lọ àwọn akéwì ó wà àkọsọ̀ tó ní ìdàgbà. Ọlọ́run tó pè wọ́n pẹ̀lú ọdún ta wọn. mi ló dọ́gba ìlọ lọ́dọ̀ Láti rí ẹnìkan

ọwọ́ àlọ́ ìpèsè sísè nígbà tí ní kí ló kọ́ ní omi káfíńà láyé ẹ̀dẹ́kùnrin ẹ̀dá ló ń ẹ̀dọ̀ àbí ẹ̀ka yìí ẹ̀yìn ẹgbẹ́ ìdájọ́ ọ̀hún pẹ̀lúdẹ́ntì lóòrò lóòrò òṣìṣẹ́ ìlú ní orúkọ ọ̀rọ̀ ẹ̀ma òun ìgbàlọ́ sí inú ẹ̀rọ wàhálà ọ̀gá ìgbọ̀n ní ọ̀tà ẹ̀dá tuntun yìí ìyẹn ń sọ wípé orúkọ bàbá àti ìlú ọ̀rẹ́dù ìgbà ìkọ́kọ́ fi ọ̀rọ̀ ẹ̀sìn sílẹ̀ ọmọ awólọ́wọ̀ ó kọ bàbá wọn jẹ́ ìkọ́ tí wọ́n ti pé ó kọ ilẹ̀ pàtàkì yẹn ó ju ọkọ̀ rẹ̀. kẹ́ni wọ́n ṣe pẹ́tọ̀ sísù kò ní fásímà àmọ́ ìlú wọ́n kọ́ tún àdáwó ẹgbẹ́ ìlú ìlú ìlú kọ̀ọ̀rọ̀ tó ti ní kúrẹ́ ẹ̀rọ ẹ̀rọ òkú ìwẹ̀wẹ̀ ní ìgbà tó ń lọ sí àìsàn láàrin ìwọ̀n. Kó tó kọ ọ̀rẹ́ ẹ tó bí mi náà ló bí náà. Kó ká tó lọ ọ̀rẹ́. Àmọ́ àwọn ìgbà yìí máa ń wà ní pé ẹni ìmáyìí àgbúgbò ní orúkọ ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ lọ sí ìkọjá. Nígbà yìí dájú wa wípé káàdì ọ̀pọ̀ wa mọ́ ìpérí official document àyíké. Ṣùgbọ́n nínú ẹ̀mí wa gbogbo bàtà bá ní kájá fẹ́ wa ọ̀rọ̀ ìṣíà òkèjà tó kọ̀ wá bẹ́ẹ̀ ní kò yá. Ọ̀wá àlùfẹ́ pé a gbá ẹ̀mí lára. Fatima Ahmed Tinubu aya Lawuji. Torí pé Islam mọ̀ ọ̀fẹ́ tí ẹni wọ́n ṣe ń bí wa sínú sílà yẹn nígbà ìyẹn ó ní ìtumọ̀ ó ní ìtumọ̀ ó ní ọlọ́ọ̀ tó ti jẹ́ pé ibi tó gbà wá ìyẹn ló gbà ọlọ́run ní plan lórí ẹ̀ ẹni tó di ẹni ẹni ìwé làbẹ́ ó ní ìtọ́nà ìṣẹ̀lẹ̀ tó yàrá bá ń kọ ìtì ìyẹn wà lórí lórí láti wọ́n da ìwọ̀n pọ̀ lẹ́ẹ̀mọ inú ìsàngbà ni wọ́n gbé lóòótọ́ ó pọ́n nínú fámìlì ìgbà kì í ṣara wọn ìyá rẹ̀ bí wá lọ́kọ̀ níbẹ̀. Tí wọ́n bá wá ń dárúkọ àwọn fámìlì yẹn, ẹ̀rí pé wọ́n rí ìyè ìsíbẹ̀ bẹ́tàkì pé ìbòmọ́ bí lára. Nítorí kí ìtàn mọ́ bà wọ́n. Nígbà tí ọba wá ń yọ ọmọbìnrin rẹ̀, wọ́n bá wá ń yọ àwọn ọmọ tó kú, wọ́n bá lọ sí òun mọ́ bàbá mi. Ṣé ẹ̀ka ti yọ kúrò nílé? ọ̀rọ̀ ló dá lórí kọ́ wá lọ́wọ́ tó wá lọ́kùnrin lè kó pẹ̀lú lọ́kọ̀ òmìnira ìpàdé lórí ìṣẹ̀lẹ̀ ọ̀nà ṣíṣe òkú rẹ̀ kó máa sọ èyí lágbàdá ọmọ ìlú ìkọ́kọ̀ọ́ ajá ẹ̀dùn láì ṣùgbọ́n nínú ọ̀ṣíṣẹ́ abẹ́rẹ́ ó fi mọ nílẹ̀ ẹ̀rọ nìkan bẹ̀rẹ̀ bá dúró rè bẹ́ẹ̀ ló gbogbo èyí lágbádá ọmọ ìlú náà ajá torí pé àkànṣàrọ̀ tara wa ló ní o òbí pé ìdájọ́ ẹ̀sìn kẹta ọba jẹ́ ọdún ló ń sùn ó sì bàbá rẹ̀ orúkọ rẹ̀ lọ́wọ́ máa bá òwúrò lọ́wọ́. Ẹ̀sìn náà kò sì lè borí náà tó wo àwọn máa pàdé ọ̀rọ̀ mẹ́ta kò ní àgbà. Ìlú ìyẹn ti jẹ́ pé òòlù rẹ̀ múra rẹ̀ kúrò nínú èjì ibi tó ti wá ní máa tó ààrẹ mọ́lẹ̀. Lójú jẹ́ pé a kò gbúdọ̀ yí orúkọ ẹbí padà. Kódà orúkọ ẹbí ni ẹgbẹ́ ìgbìmọ̀ tó ìjọ ó kọ sára rẹ̀ lórí kẹ́yìn mọ́tò ìdúpá lórí. Fábílì lè ní adé òwe adé kékeré náà àbí ògùn ògùn náà ọwájú padà ó lọ ẹ́ olùwà lọ́pàá lọ́pàá lọ́pàá lọ́pàá Ògún àtọ́jẹ àlàápọ̀ ń bẹ láàrin ọlọ́dẹ àti bíbọ̀ tẹ́lẹ̀. Èrò ni olúwa mọ́bẹ̀ tó lọ́pàá lọ́pàá lọ́pàá. Kí rẹ̀ tó rí ti bábá ń tòó bọ̀ nípa ìtòyé wa àwọn ènìyàn padà ẹ̀ ìsìn àti tó ọ̀bá lápá láyé tó. Bábá ti dé ní rẹ̀ ìtàn bẹ̀. Nǹkan ah, ògùn mọ́jọ dé ìpolówó wa sára wọn sì. Lórí jẹ́ pé nínú ìmọ̀ ìtàn nínú ìsìlámù, èyí ń fi orúkọ ẹbí orúkọ tara tiẹ̀ olùkọ́. Ṣùgbọ́n orúkọ ẹbí ìfilẹ̀ bẹ́ẹ̀ kọ́rọ̀ rẹ má dàbí ẹni tí ń lọ lọ́sọ̀ ní sọ pé àláàtì tẹ́ ẹ mọ̀ pé kò ní rọ́pọ̀ ìyànà ṣọ́ọ̀ṣì ìyànà mọ́ọ̀ṣì ìyànà mọ́ọ̀ṣì òṣì ìyànà ṣọ́ọ̀ṣì ìyànà mọ́ọ̀ṣì kò ní rọ́pọ̀ ìgbà ń pèmí yẹn ọlọ́run tó do ọlọ́run tó aláàtò aláàgbègbè àwọn èèyàn ọmọ ẹni ọmọ ìṣèlú náà tó lẹ̀. orúkọ ikú ìṣe mi yẹ orí ìṣe dára rẹ láàmú nígbà bá ṣe ọ̀dọ̀dọ̀ lórí ọ̀rọ̀ àwọn ohun ẹkún ní ìdàgbọ́ àfùnáàmù àlùkúlẹ̀ ebi ní lọ́wọ́ yìí ní lọ́wọ́ wá tẹ́sí ìlú àgbẹ̀. látara àwọn olóyè yóò kọ bàbá rẹ̀ yóò kọ bàbá bàbá rẹ̀ yóò kọ bàbá bàbá bàbá bàbá bàbá òwú. ṣùgbọ́n má jẹ́ ìwé bàbá àwọn ọ̀rọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ náà ní islam lórí àwọn ìṣúná àjọyọ̀ ọ̀ṣọ́ ní ọ̀sára ó fún wa ní àgbòyé ìṣẹ̀lẹ̀ ọ̀sọ́dọ̀dọ̀ ọ̀sọ́dọ̀ àwọn ará tí ó ti sọ́ọ̀ ọ̀rọ̀ àwọn àkókò àwọn ẹ̀sìn kọ́lọ́ tó ti wà ní ilé lọ́wọ́ ìkọ̀ọ̀kan àtàwọn tó ń ṣe àtàwọn tó àmọ́ náà kọ́lọ́ tó ń lọ sí ìdúró ìkọ̀ọ̀kan wa ńláńlá وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته